Jòhánù orí kejì. Ní ijọ́ kẹta a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà ti Gálílì. Ìyá Jésù sì ń bẹ níbẹ̀. A sì pè Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún un pé. Wọn kò ní wáìnì. Jésù wí fún un pé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 ó sì fi ògo rẹ̀ hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́. lẹ́yìn èyí ó sọ̀kalẹ̀ lọ sí kapanaomu òun àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọn kò sì gbé ibẹ̀ ní ọjọ́ púpọ̀ àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù ó sì rí àwọn tí ń ta màlúù àti àgùntàn àti àdàbà ní tẹ́ḿpìlì àti àwọn onípàṣípààrọ̀ owó jókòó ó sì fi okùn tẹ́ẹ́rẹ́ ṣe pàṣán ó sì lé gbogbo wọn jáde kúrò nínú tẹ́ḿpìlì àti àgùntàn àti màlúù ó sì da owó àwọn onípàṣípààrọ̀ owó nù ó sì bì tábìlì wọn ṣubú ó sì wí fún àwọn tí ń ta àdàbà pé. ẹ nǹkan wọ̀nyí kúrò níhìn-ín ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ọjà títà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì rántí pé a ti kọ́ ọ pé. ìtara ilé rẹ jẹ mí run. nígbà náà ni àwọn Júù dáhùn wọ́n sì wí fún un pé. àmì wo ni ìwọ fi hàn wá tí ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí jésù dáhùn ó sì wí fún wọn pé. ẹ wó tẹ́ḿpìlì yìí palẹ̀ ní ijọ́ mẹ́ta èmi ó sì gbé e ró. nígbà náà ni àwọn júù wí pé. ọdún mẹ́rìndínláàádọ́ta ni a fi kọ́ tẹ́ḿpìlì yìí ìwọ á sì gbé e ró ní ijọ́ mẹ́ta. ṣùgbọ́n òun sọ ti tẹ́ḿpìlì ara rẹ̀ nítorí náà nígbà tí ó jíǹde kúrò nínú òkú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rántí pé ó ti sọ èyí fún wọn wọ́n sì gba ìwé mímọ́ gbọ́ àti ọ̀rọ̀ tí Jésù ti sọ nígbà tí ó sì wà ní Jerúsálẹ́mù ní àjọ ìrékọjá lákòókò àjọ náà ọ̀pọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ṣe ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn nítorí tí ó mọ gbogbo ènìyàn òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun nítorí tí òun mọ ohun tí ń bẹ nínú ènìyàn